gbọ́dọ̀ gbẹnu kó bẹ́ẹ̀ má gbẹnu kó bẹ́ẹ̀ tó bá gbẹnu kó bẹ́ẹ̀ ọlọ́mọ tó ṣe lédè yìí. àṣírí wọn tó tú sí mi lọ́wọ́ yìí ló jẹ́ kí n máa ṣe fídíò yìí. I love you. orí ẹ tó lówó báyìí tó máa tọ́ ayé ẹ̀sìn tó máa mẹ́lọ sí next level olóòṣè tó bá kó jù sẹ́mi màtí fẹ́ẹ́ nọ pa. ó yẹ kó mọ̀ ẹgbẹ́ olóyún tí mò ń fẹ́. jẹ́ kí ló bẹ́ẹ̀. tó mi sí mi ẹ̀sìn ó ní iye táwọn kọ́sọ́mà bá fẹ́ san òun máa san kí ló wá dé kí ló tó wá fẹ́. ẹṣin rẹ a máa fi tipátipá wọ́ dódò a dẹ̀ máa fi tipátipá fún lómi mu. dádì ẹ ló fẹ́yàwó mi àfọwọ́sí. bẹ́ẹ̀ ni dádì afẹ́kẹ́ fẹ́yàwó mi. wọ́n ní kò bọ́dọ̀ àwọn tẹ́ bá ẹ fẹ́yàwó mi náà. tí n bá fẹ́yàwó mi gan. yé. kí ló dé wọn fẹ́ẹ́ ti kú ni. aláàtì ìgbà wo la fẹ́ pa máa nìyí náà.